gẹ́gẹ́ bí a ṣe sọ̀rọ̀ lẹ́ẹ̀kan ẹ̀yin ará ilé mo mọ̀ wípé ẹ̀ ń gbádùn àlejò tá a gbé wá sórí ètò lọ́sẹ̀ yìí wọ́n ti ń yànnàná àwọn ọ̀rọ̀ wọ̀nyí lọ́lọ́kan òjọ̀ kan sex education náà là ń sọ nípa ẹ̀ òun náà ni ìbálòpọ̀ láàrin lọ́kọláya fún àǹfààní ẹ̀yin tẹ́ ṣẹ̀ṣẹ̀ ń wọlé tẹ́ ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa kókó tí à ń yànnàná ẹ̀ láti ìbẹ̀rẹ̀ òun náà nìyí àlejò mi ṣì wà nílé agodo Fẹ́yìkẹ́mi Ayọ̀yálékè ni mò ń jẹ́ Èjìwùmí Ẹlẹ́yinjú Ẹ̀gẹ́ àlejò tí mo sì gbé wá fún yín lónìí hmm, olùgbaninímọ̀ràn ni wọ́n jẹ́ arábìnrin Bámidélé Stella mo sọ fún yín ní pé ní ọjọ́ tí mo kọ́kọ́ bá wọn pàdé ní ìta gbangba àsọyé kan mo ti ń fi mo ti ń wá ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn tipẹ́tipẹ́ kó tó di wípé mo wá bá wọn pàdé mo sì mọ̀ wípé wọ́n á tún sọ díẹ̀ fún wa lára àwọn ohun tí mo tún fẹ́ béèrè lọ́wọ́ wọn tí bá wò ó nígbà tá a kọ́kọ́ ṣe ìgbéyàwó ní àṣálẹ́ ọjọ́ ìyàwó bóyá nígbà tá a bá wà ní reception ni wọ́n á ní ká fún ọkọ ní cake ká fún ní wine ìyàwó á ṣe kí ni á kúnlẹ̀ á gbóúnjẹ yẹn sọ́kọ ẹ̀ lẹ́nu á fún ní drinks yẹn mu wọ́n á fẹnu kora wọn lẹ́nu ṣe mọ̀ yí pé ní ọ̀pọ̀lọpọ̀ ilé ohun tí wọ́n ṣe níta gbangba yẹn ọjọ́ yẹn náà ló dópin ọjọ́ yẹn ló dópin o. bẹ́ẹ̀ni ó kàn ṣe é fún gbogbo aráyé láti mọ̀ ni o nígbà tí wọ́n wọlé lẹ́yìn yẹn bá mi béèrè lọ́wọ́ ọlọ́kọ láyà ìwọ tó ń wò mí nílé ó yá béèrè lọ́wọ́ ìyàwó ẹ̀ pé láti ọ̀tá ti ṣègbéyàwó lẹ́yìn tó ti kúnlẹ̀ fún gbogbo ayé ìjó tó ti kúnlẹ̀ lẹ́yìn ọjọ́ náà oúnjẹ hmm. fún mi ìjó tilẹ̀ fẹnu kò mí lẹ́nu láti ìgbà náà wá ṣé mọ̀ wípé a di aláwàdà ara wa àti ríra wa lójoojúmọ́ hmm. èmi rò yìí pé bóyá ṣó wá necessary báyẹn náà ni ìbá hmm. à ń ríra wa lójoojúmọ́ ṣùgbọ́n mo wá rí pẹ̀lú àwọn ìwádìí tí a ṣe ó dàbí ni pé àwọn nǹkan wọ̀nyí máa ń fà á tí ó máa ń jẹ́ kí ọkùnrin ọkùnrin kó ṣí kúrò lára hmm. obìnrin respect ti sọnù ní ọ̀pọ̀lọpọ̀ agbo ilé lénìí a rí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin ni wọn ò bọ̀wọ̀ fọ́kọ wọn mọ́ wọn ò rí ọkọ wọn gẹ́gẹ́ bí adé orí mọ́ kí la wá lè ṣe láti rí dájú wípé ìfẹ́ yìí ó tún padà bọ̀ sípò lẹ́ẹ̀kan sí i. mo rí i pé púpọ̀lọpọ̀ àwọn ọkùnrin wọn ń ní time out pẹ̀lú àwọn ìyàwó wọn nǹkan tá à ń pè ní time out ni wípé kẹkàn dídé pera yín ẹ jáde ẹ kàn lọ sí eh, reserved place ẹ lọ lọ́jọ́ méjì ọjọ́ mẹ́ta níbẹ̀ yìí tó fi ń gbà wọ́n sí sí lọ sùn sóòtẹ́ẹ̀lì gbéyàwó ẹ lọ kọ́ ìyàwó ẹ bó ṣe fẹ́ kó múra kọ́ ẹjọ́ lọ́kẹ́ lọ ní nice time nígbà tí a bá tún padà dé wọ́n tún máa wà refreshed àbí kí ni mo sọ bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ ohun ni a lè ṣe nínú àwọn ilé àbí kí ilẹ̀ tún rò pa tún lè ṣe. ẹ ẹ kó parọ́ olóòtú bíbélì náà tilẹ̀ tilẹ̀ yàn ó ti yàn ó ti nà yàn yàn ẹ̀ ó ní ẹ̀yin ọkọ ẹ máa fẹ́ràn àwọn aya yín hmm. ó ní ẹ̀yin aya ẹ máa tẹríba fún àwọn ọkọ yín hmm. báwo ni wọ́n ṣe lè ṣe méjèèjì yìí tí ọkọ bá fẹ́ fi ìfẹ́ hàn sí aya rẹ̀ oríṣiríṣi ọ̀nà ni o hmm. tí kò tilẹ̀ ní wò ó wípé bóyá ìyàwó mi ó mèrè ṣe hmm. tàbí kò mèrè ṣe bóyá ó tilẹ̀ lè múra àbí kò tilẹ̀ lè múra nítorí wípé kí ni raw material hmm. òun la jẹ́ hmm. lọ́wọ́ ara wa hmm. ọlọ́run dẹ̀ ń retí ká oníkálukú wá sọ ara wọn di kí ni finished product oyin eyín olótú bẹ́ẹ̀ni ìwọ ọkọ máa wò yẹn ṣe ojúṣe rẹ kọ́ ìyàwó rẹ fún ní training ó mọ gbogbo ọ̀nà tó o fẹ́ kó máa tọ̀ hmm. ra àwọn ìwé fún kọ́ka ó tilẹ̀ lè mú àwọn àwòrán tí ó tún lè máa nàyànyún ẹ̀ dáadáa nítorí pé wọ́n ní seeing is believing hmm. ẹ̀ tún mú un sílẹ̀ ẹjọ́ wò ó papọ̀ nígbà tí àwọn ọmọ bá ti sùn wàá máa kọ díẹ̀díẹ̀ ni bí ẹni tí wọ́n ń kọ́ ọmọ alábídí ni hmm. wàá tún gbọ́ bá ń bọ̀ láti ibi iṣẹ́ náà kàn wálé fún un àwọn nǹkan tó lè má bó o bá rí wọn níta bí wọ́n ṣe ń múra rà wálé hmm. ṣé toilet roll ni ṣé spaghetti ni hmm. ṣé bomb shot ni hmm. èmi ò mọ̀rúkọ tí wọ́n ń pè wọ́n o tó ráyè ìgbà ta wá yẹn mọ́mì <laughs> ṣùgbọ́n àwa ò tí ì sẹ́ńpẹ́ o àwa náà ṣì wà nílé nítorí ilé ò gbúdọ̀ dàrú. bẹ́ẹ̀ ni. adùn lédè ni tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí wọ́n kọ́ máa ra wà bó ṣe ń wò ó ta tó ń jẹ́ ọ̀fra fún ìyàwó ẹ̀ bó bá bẹ̀rẹ̀ sí ní wọ̀ tó múra bẹ́ẹ̀ tó ṣe ń kọ́ yẹn bó bá dọjọ́ kan ó ní mọ̀ọ́mọ̀ hmm. ẹgbẹ́ra yín jáde bẹ́ẹ̀ ti ṣe sọ ìgbà kọ̀ọ̀kan tilẹ̀ mú ìwé kékeré àti bírò kọ sí pé olólùfẹ́ mi ọ̀wọ́n mo máa láìkí aṣọ tó wọ̀ lánàá yẹn hmm. kọ́ wa yí roborobobo hmm. sọ sínú àpò ṣẹ́ẹ̀tì rẹ̀ ṣùgbọ́n kọ́ máa lọ ọbẹ̀ ó máa lọ máṣọ tó fẹ́ wọ̀ hmm. tí yẹn náà wá mú orí pé nǹkan kan jábọ́ orí bó dẹ̀ jẹ́ ìyàwó náà ni tó bá kà ǹjẹ́ kò ní búsẹ̀rì abúsẹ̀rì inú àdùn abúsẹ̀rì inú àdùn hmm. nǹkan kọ̀ọ̀kan á lọ ní ọ̀kan aya rẹ̀ wípé hmm. ọkọ òun sì fẹ́ràn òun aya mi sì fẹ́ràn mi ìwọ ìyàwó ṣé ẹ mọ̀ pé mọ́mí ń gbà mí ta bá sọ pé a lọ sí italy obìnrin mi ò tiẹ̀ lè rìn ọkọ ẹ̀ ní gàǹgé nínú ilé gan hmm. kọ́nà yọ ń ṣeré nínú ilé kan máa sáré kiri kátàmọ́s ṣàmọ́ hmm. bí ológbò bá ṣe ń lé eku nínú ilé kọ́ máa ṣe jọ ṣerú ẹ̀ nínú ilé wọn lè ṣe. Hmm. nígbà tó jẹ́ pé ìyàwó gan ò tiẹ̀ lè jókòó ti ọkọ gan ní study room a máa rùn pa náà ni ṣùgbọ́n tá a wá bẹ̀rẹ̀ sí ní ṣe àwọn nǹkan tá à ń sọ yìí ẹ bẹ̀rẹ̀ sí ní ríra yín ní gàǹgé ẹ máa sáré kiri nínú ilé bí ọmọ àkọ́kọ́ bí ọmọ kékeré hmm. ẹ̀ẹ́rẹ́rìn ẹ̀rìn ajáde hmm. ẹ̀rín yẹn gan ogun ni hmm. ayọ̀ awọnú ilé yín àlàáfíà wọnú ẹbí yín àìsàn kan pàápàá ò tilẹ̀ ní ráyè dúró nínú àgọ́ ara yín tí ìwọ ìyàwó bá wá tẹríba fọ́kọ ní gbogbo ọ̀nà tó wò wípé ọkọ mi yìí ọkọ mi ni. orí lórí ẹ̀ máa jẹ́. orí máa jẹ́ kó gbúdọ̀ dirù kò sí píntì ọkọ hmm. olótù ẹ má jọ atanra wa kì í ṣe nǹkan kan náà ni hmm. àbí. ìkan náà ni ìkan náà ni àti hmm. tó àti tó lọ ní òyìnbó àti lọ́yà àtàdájọ́ àti pùrùtù kankan náà ni. o nílò láti tẹríba fún ọkọ ẹ ní gbogbo ọ̀nà pẹ̀lú owó tàbí ipòkípò tó bá wà. Hmm. tí aya bá lè máa tẹríba fọ́kọ pẹpẹ fúru láyé àtijọ́ àwọn ìyá wa wọ́n fi so ilé wọn ró hmm. wọ́n fi gbé ilé wọn ró hmm. pẹpẹ fúru ká máa fẹ́ ọkọ lójú fẹ́ nímú fẹ́ létí ọkùnrin mọ̀ wípé ọwọ́ a máa bọ́ sí ẹnu àbí tó bá fẹ́ jẹun ṣọ́bọ̀ pé imú la fọ oúnjẹ sí. ẹnu ni ó fi gbà. ó mọ hmm. ṣùgbọ́n gbogbo ọkùnrin kò sí bọ́n ṣe lè kéré tó ni wọ́n ń fẹ́ kí obìnrin kó máa ṣe wọ́n gẹ́gẹ́ bí ọmọ àkọ́kọ́ hmm. tá a nílò láti máa kọ́ hmm. ibi báyìí ló máa gbóúnjẹ sí pẹ̀lẹ́ ṣé kò dùn ẹ́ jù jẹ́ fóúnjẹ ẹ̀ sọ́wọ́ mi ṣé kò gbóná jù pẹ́pẹ́ furu nínú ilé ó ṣe kókó obìnrin tí ò bá lè ṣe pẹ́pẹ́ furu fọ́kọ á sọ ilé ẹ̀ nù hmm. ilé adé di ilé àjèjì. Hmm. ẹ̀yin olólùfẹ́ mi wọ́n mà ti sọ̀rọ̀ wọ́n ti ta mí lẹ̀ mo mọ̀ pé ẹ ti máa rí ẹ̀kọ́ kan tàbí méjì dìmú nínú ohun tí wọ́n ti sọ ní tèmi èmi mà ti rẹ́kọ̀ọ́ kan dìmú o ẹ̀yin ń kọ́ ṣe ti rí ẹ̀kọ́ dìmú lọ́dọ̀ àlejò mi wọ́n ti sọ púpọ̀ fún wa nínú ohun tí a ní láti ṣe láti lè gbé ìdílé aláyọ̀ ró láti rí i dájú wípé inú ilé wa tún padà di ọ̀tun ọkọ ẹ lè ti ṣẹ̀ ẹ́ rí o ó lè ti ṣẹ̀ ẹ́ dáadáa kó sì dùn ẹ́ wọnú egungun bóyá o ti lè ti ní lọ́kàn wípé ah ó tún dayé àtúnwá hmm. mi ò lè dáríjì í àsìkò wá rèé láti wá gbé gbogbo ẹ̀ sẹ́yìn ẹ fi sẹ́yìn pátápátá nítorí pé àwọn ọmọbìnrin tó wà níta yìí pẹ́pẹ́ fúrú yìí mà ni wọ́n ń ṣe fún baálé ẹ̀ níta hmm. ló fi di pọ́kọ ẹ̀ òmàrí tí ẹ rò mọ́ ṣùgbọ́n tó bá bẹ̀rẹ̀ sí ní ṣe pẹ́pẹ́ fúrú yìí tó ń gbawájú tó ń gbẹ̀yìn tó jẹ́ wípé o ò tún rán létí gbogbo àwọn àṣìṣe tó ti ṣe kọjá tẹ́lẹ̀ rí ó ṣeé ṣe fún un láti dá a padà wá sílé nígbà tó bá dá ìfẹ́ yìí padà wá sílé ó máa dàbí ẹni pé o gbé nǹkan fún un jẹ ni hmm. nígbà tó bá yálò wọn á rí pé àwọn fámìlì á sí ní wò pé ẹṣú ọ pé kì í ṣe pé hmm. ó jáde fún bọ̀dá wa hmm. ó jáde o ṣùgbọ́n ó ní ọwọ́ ara ẹni láti fi ń tún ìwà ara ẹni ṣe rí i dájú wípé láti wákàtí yìí lọ bá a ti ṣe bá yín sọ yìí a ò ní àǹfààní láti bá àwọn ọkùnrin sọ tiwọn lénìí ṣùgbọ́n mo ní ìdánilójú wípé lọ́sẹ̀ tó ń bọ̀ a tún tẹ̀síwájú a tún wá tún yànnàná ẹ̀ fún tàwọn ọkùnrin náà ipa tó yẹ kí àwọn ọkùnrin kí wọ́n kó nínú ilé ipa tí àwọn obìnrin láti sọ lénìí báyìí a ti mọ kùdìẹ̀kudiẹ àwọn obìnrin a ti mọ ohun tó yẹ ká ṣe láti rí dájú wípé a tú ilé wa tò padà a sì ti mọ̀ wípé ojúṣe ni fún obìnrin láti tẹríba fún ọkọ rẹ̀ ìbá jẹ́ ìwọ ni olówó inú ilé rí dájú wípé o tẹríba fún ọkọ ẹ̀ kí ló mú ẹ láti má kún owó tó o ní fífúnmọ́ bá lè ẹ̀ kí ló dé tẹ̀lé jọ ní àpapọ̀ owó kan náà. Mm -hmm tẹ mamajọ mú owó níbẹ̀ láti máa ná kí ló dé tó fi jẹ́ wípé ìwọ ni àwọn ọmọ ń rí gẹ́gẹ́ bí breadwinner nínú ilé mm. kò yẹ kó rí bẹ́ẹ̀ ìwọ obìnrin rí dájú pé o ṣe àtúnṣe gbogbo kùdìẹ̀kudiẹ tó kù nínú ilé ẹ̀ ọlọ́run á fi ọwọ́ tọ́ mo ní nígbà tí wọ́n máa fi di ọjọ́ ìkẹyìn ìwọ àtọkọ ẹ náà lẹ́jọ́ jókòó mm. lẹ́jọ́ rí pé ẹ ti sin àwọn ọmọ yín débi gbì ibi tí ẹ̀rù ti ní bà wọ́n ẹ fún àwọn ọmọ yín ní àkàwé tàbí àpèjúwe tí ó yeke tí ó pegedé nínú ilé ẹ jẹ́ kí wọ́n kọ́ ẹ̀kọ́ gidi lára àwa obìnrin tó bá ti ń di wípé ọmọ ẹ rí ẹ gẹ́gẹ́ bí role model ó ti gbìyànjú nìyẹn o ṣùgbọ́n tọ́mọ ẹ bá ṣe ń sọ pé lágbájá ni role model òun níta ó kù díẹ̀ káàtó kò ní kù díẹ̀ káàtó fún wa láṣẹ Ìdùmarè a ò bá ní rí jù báyìí lọ lọ́sẹ̀ yìí hmm, a fẹ́ máa lọ sílé báyìí àlejò mi ẹ bá mi dágbére fáwọn ará ilé ẹ fún wọn ní ìmọ̀ràn ṣókí kí a máa gbábẹ̀ lọ. ẹ̀yin ará ilé pàápàá jùlọ ẹ̀yin obìnrin bí irú èmi tí mo jókòó yìí twenty five years rèé tí mo ti wà nílé ọkọ mi hmm. kì í ṣe lásán hmm. gbogbo ohun tí mo sọ fún yín lónìí yìí ni mo mú ṣe hmm. mo dẹ̀ jẹ́ ẹni tí máa gbàdúrà rí i dájú wípé o kó ẹbí rẹ papọ̀ nínú àdúrà jẹ́ obìnrin tí ń lè fi àdúrà jagun hmm. ní ìgbà tí ìṣòro bá dé nínú ẹbí hmm. mo bẹ̀ ọ́ mo rọ̀ ẹ́ ní ìfaradà hmm. don't give up now hang on tomorrow there is hope. ẹ ṣe púpọ̀ púpọ̀ púpọ̀ àti fẹ́ máa lọ báyìí mo mọ̀ pé láṣẹ Ìdùmarè lọ́sẹ̀ tó ń bọ̀ wọn ò ní fi ẹnikẹ́ni ṣe àwátì nínú wa. kò ní jù báyìí lọ lórí ètò Ojúmọ́ Ire lọ́sẹ̀ yìí Fẹ́yìkẹ́mi aya Oyaleke ni mò ń jẹ́ fún ìpolówó ọjà yín tàbí ìbéèrè èyíkéyìí tí ẹ bá ní fún wa ẹ pè sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí òdo ẹ̀jọ ọ̀kan ẹ̀ta ẹ̀rin ẹ̀rin ẹ̀jọ àrún ẹ̀sán ẹ̀ta àrún o oh eight one three four four eight five nine three five. Ereal